Thank you. dúpẹ́ fún ọlọ́run ọba àlékún ìṣòro ọlọ́run orí ọdún ìdè kan rẹ̀ nípa nílùú Mohammed sọ́dọ̀ ọ̀dọ́ wà ní ìṣe ìṣẹ̀lẹ̀. wọ́n jẹ́ ọdún ọlọ́run tààrà ánì wọ́n gba àdúgbò lọ́dọ̀ jáde lọ́kì ọ̀rọ̀ ayélujára. عن النبي صلى الله عليه وسلم فقد أن محمد صلى الله عليه وسلم قال أنا مني لا أكل بالشمال أبني المجرد قوتي فإن الشيطان يأكل بالشمال الشيطان kí ẹ kọ́ bí ìgbà mú dáadáa máa ń yá ìyá gbà kí ẹ fi owó kí òbí lọ. lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ọmọdéyà lè sọ bá ọ̀rọ̀ tó náà sọ̀rọ̀ pẹ̀lú owó sí èṣù náà fi owó sí náà fi bá àgbọ̀rọ̀ fi àgbọ̀rọ̀ fi bá ní ìkàkà ní fún ilé ẹ̀kọ́ okun rẹ̀. àwọn tí wọn ní ìyá wọn sọ bàbá tí wọn fi òun kalẹ̀ tí ó ní fámìlì tí yìí. pé òun ti di kèbèrè àdébí òun lọ́jọ́ ọwọ́ sì ti rẹ̀ pé mùsùlùmí lòun ṣẹ́gbẹ́ ìyẹn tí òun là á ọ̀yẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́kù pé àkáwò tí a lọ́dẹ̀ yìí máa ṣe fún wọlé èyí ìṣọ́ àwọn agbọ́wọ́lé lórí ìwọ̀n tí a sábà kà fún ní bẹ́ẹ̀. ẹni tí jẹ́ mùsùlùmí ń lọ sọ́ọ̀tù ètò kírun èyí ti rẹ̀ fún òun ti àwọn ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé lọ́nà ìgbèrè náà ó sì máa rí àìsẹ́ bí ṣe ẹgbẹ́ pátákà mọ́tọ́ ẹ̀ka bèrè ẹbí wà lára tó jẹ́ pé tẹ́rẹ̀ àwọn afá ní ẹgbẹ́ púpọ̀ àwọn afá ní ẹgbẹ́ púpọ̀ ọlọ́run ti di àwọn afá lé nígbà fún wọn lè ti àbá wọn ti wá àdúgbò ẹ̀ náà kí lẹ́nu kí ẹ̀ tó gbọmọ ọlọ́pàá wọn kí lẹ́nu wọn kọ́ fẹ́ ẹni tí bá ń sọ pé ìlànà mi tó ń bẹ tó ní ọ̀nà ìlú tó dáa ìlànà ìlànà mi lọ àbí ṣe èléyìí ń bẹ bí ò bá gbà tó dáa tí ò bá gbà tó lálàáfíà ẹnu kó máa ṣe èléyìí bẹ́ẹ̀ àwọn náà ọ̀yọ́ lè gbà lọ́la tara wọn náà kékeré tọ̀ tó wà kékeré kó máa máa rẹ̀ kékeré ìyẹn ní wọ́n máa rẹ̀ kékeré gbà lọ́la àwọn láti jẹ́ kékeré lọ́wọ́ ṣùgbọ́n ìyẹn kékeré ni o. يريدكم هنا والله تعالى على الصواب لما كان بيحكي عن كتاب نوبي وانا بعد ولا يعني جاء طبعا àwọn àkáàtì àwọn ìbáwọn kéèké láti mọ̀ ìṣẹ̀kùn sí ọgbọ̀n ọ̀tún nílé ìgbọ́lé náà wọ́n á ti gbé wọn lọ́wọ́ ní ṣe sáńgbà fún wọn lọ́wọ́ sáńgbà fún wọn lọ́wọ́ àlọ́ṣe. òbí ká tó wọlé wọlé orí wọn ní àwọn kan tó pé àhà ah, táwọn tó tẹ̀lé ojú ìwé wọn náà báyìí pẹ̀lú ọgbà mi wá bí máa ń ṣe kan ẹlẹ́kọ̀ọ́ lò sẹ́wọ́n tó tẹ̀lé ní adé gbogbo mùsùlùmí nínú àwọ̀ tó ti lọ fún ìpayà fáwọn ìdánwò eléyìí wà láti kó báyà jẹ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wa tó ń tọ́ tó máa ti tó dáa ṣùgbọ́n olùkọ́ ìkẹ́ máa ti méjì kí ẹ máa ti méjì nípa pípẹ́ ìpè táwọn olùkọ́ náà báyìí ẹ ti máa ti méjì náà kèlè nù náà àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àìlè ọ̀sẹ̀ àlejò ní àdìsí àti òwúrọ̀ wà lókè àlejò ní láàrin ìgbàlú bí àhàjò ìpínlẹ̀ hàn ní ọ̀gbọ̀n yẹ̀wò sí yóò àwọn ìṣòro ní àlejò ní ìfún òde gbọ́ pàṣẹ náà ní ọ̀nà méjèèjì kò bá jẹ́ yẹ̀wò sí kò bá jẹ́ wàmán ó wá kú lérí ìyẹ̀wò di rẹ̀ àbúkú lérí àtọ́ra rẹ̀ wọ́n yà من كان من أصحاب النار على الذي هو نار إيه؟ تولى هو الذي هو في قرآن واجب أمرك والله الذي بنفسه صار عليه لو بكتير يعني محمد بن بلوى كل ما كان إذا كان من داود من داود عليه على الإسلام ومن ó gbọ́dọ̀ wọn lẹ́yìn ọ̀nà tó lọ́nà mùsùlùmí tí ò tí ò ní tí tírẹ́sì ti gbé dáúnṣìn ẹ́ mo ti di èrè ìkàlẹ̀ ṣé ìyàtọ̀ wà nínú kíkẹ́ẹ̀nì tí olùsọ̀rọ̀ bá sọ wípé ìṣẹ̀lẹ̀ gbàgbà àti ìṣẹ̀lẹ̀ tó náà lọ sí ọ̀dọ̀ àwọn aláàbá yẹn ló gbé àbí àwọn. ẹ̀rọ ìjà rẹ̀ kò ẹ̀jẹ̀ rẹ̀ ló lé torí kò fi gbogbo ẹjọ́ ra wọn. Ah, wọ́n ní kí wọ́n ní ìdí àpò láàárọ̀ àwọn kí ni nàbẹ̀lẹ́ ẹgbẹ́ ní kọ́ńtò àlọ́ ìjà tó náà sọ̀rọ̀ lórí gbogbo kúkúrú ní ọ̀rọ̀ ibi tí yóò ti gbé lé bí ibi àmì ẹ̀hẹ́ àti ẹ̀rọ máa jẹ́ ibi tó jẹ́ ṣébìtì tí ẹ bá lọ́wọ́ tó àwọn àwọn òjò kan ẹgbẹ́ òun àwọn ẹgbẹ́ kan at the same time ẹgbẹ́ òní kó ní ní agbára yóò àwọn tá a máa ń dára sí ẹgbẹ́ ń bẹ̀. <laughs> so àwọn kankan bẹ̀rẹ̀ pé ilé ìwò sí kí ẹ̀jẹ̀ ló gbé tó ẹ̀jẹ̀ tí kò mà ní ó tí kò mà ní tí wàá ti so ilé ìwọ̀n ó sì ìdílé yìí tí wàá ti tí wàá ti lò sọ́yún lọ bẹ̀rẹ̀ lọ pé iná gbàdúrà náà ní kò ní sáà ṣe ṣe ọ̀sán ìjọba fún lọ gbàdúrà náà ní láti jó nǹkan tó ti sọ lẹ́sẹ̀ mẹ́rin kí wọ́n jó káti gbàdúrà ká máa ń jẹ́ ẹ̀rù kí wà lọ́ta ẹ̀rù pé iṣẹ́ ìjà pé mo gbàgbé àwọn ìjọba ẹ̀kọ́ ló wà pẹ̀lú bí àìsí ni wọ́n ti ń bẹ̀ sílẹ̀ àdúrà náà ni ìdílé àwọn náà tẹ̀lé àwọn ọmọ ìdílé ẹ̀yẹ ìgbàlẹ̀ ìjà gbọ́dọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ níbi tí wọ́n tó fún ìgbà ọ̀rọ̀ yóò yóò ọlá ń lè rí náà. Òmùdó ìgbìmọ̀ wà lọ ní ẹ̀rí náà.

wọ́n láwọn ní máa ń lọ bẹ̀ tẹ́tà nígbà wọ́n tẹ́tà bá ní wàhálà ó bá bá ní wàhálà sígbà níbi àwọn ọmọ ọdẹ ìdáàmú ọ̀rọ̀ lẹ́nu ọ̀rẹ́ ní wàhálà sígbà níbi tó àwọn ọmọ ẹgbẹ́ pé àwa wí yóò lábàá bí ẹ̀fọn yàn pàtàkì lọ láti dábà lámùdé lórí àwa wí yóò lábàá mẹ́rin ní agbára àwọn ẹni bẹ́ẹ̀ tó rò pé irú ẹ̀rọ ìtẹ́lágbà lẹ́nu ìsìlámù gbọ́ tí kàn ìsìlámù rẹ̀ àwọn táwọn sọ yìí náà ìlú gan-an pẹ̀lú àwùjọ òkì tẹ́lẹ̀tì tí àwọn ẹni gbà gan b'a ẹni wà ẹni wà báyìí gan wà lùdẹ́ náà ẹ̀kọ́ ọba nínú tí ó kọ́nà fún tàbí náà kọ́nà fún tàbí náà nìkì kọ́nà fún ọba ẹni ń jí lọ ní ní jí lọ àbá ó ìgbòho ní kọ́rọ̀ ẹ̀rọ tó ti gbòho lérí kọ́rọ̀ kọ̀ wípé ó dára bí ẹgbẹ́ tí ẹran ọmọ tó fẹ́ kí ẹran ní tí wọ́n ẹjọ́ tó tí wọ́n ẹgbẹ́ òsì tí ó dára tó bẹ́ẹ̀ fi wọ́n dá ọ̀rọ̀ kó tàmà náà wá. Ah, èmi ń wo ojú tètè rí báyìí níwájú ilé táyọ̀ wọn ti ń lọ ń gbàdúrà àtàwọn náà wà lọ́wọ́ bíi ṣe láàrin mọ́dúrùbù sí ìta ìmọ̀ ẹgbẹ̀ sí ìta ìṣàpẹrẹ gẹ́rù àtẹ́bà ti kò dára pé kìí mo rí báyìí tó lo ìbòrí tó ti dókò lẹ́nu náà pásítọ̀ ráyè ó fi ní ní lọ́pẹ́ tó wọ́n tó ti látẹ̀rẹ̀ ìjáfọ́ ráyè ó sáré mú bí ọwọ́ borí olùkọ́ ara ti dọ́gbọ́ gbojú ráyè. yíò ń pọ̀ dáa ń pọ̀ dáa ń pọ̀ dáa wọ́n á ti lọ́pẹ́ ti gbọ́ wọ́n ti lọ́pẹ́ tẹ́ẹ́ àbáwọn sáàtọ̀ tó sọ ìlú lọ sílẹ̀ náà mo lẹ́sọ̀ sí Pípọ̀ ló kọ́ sí. Pípọ̀ náà bóyá ká ló ṣe lórí ojú ti kójú ti di díẹ̀ kójú bá ti sọ́ọ̀mù díẹ̀ ká bọ̀ bá ní. Ṣé àgbàlagbà ń bọ̀? Ṣé àgbàlagbà ń bọ̀?